tàbá tún wá rí olówó tó bá tún wá ṣerú rẹ̀ yóò jù yín lọ o tó ti yé wọn ò di àárín mú dáadáa wọn ò di mú wàlà yẹkùn ahadun afdọlà minkum ilà mọ̀nsọ́nà á mísìlà mọ̀nsọ́nà àtún ẹnìkan wà tún ní lọ́lá jù yín lọ láàrin ẹ̀yin sọ̀hábà mi nínú àwọn olówó yẹn tẹ́yìn bá ti ń ṣe táwọn ọba ṣe ẹ̀jọ̀dọ́gba dáhùn náà bá tún wá ń ṣe é àwọn ni wọ́n lọ́lá jù yín lọ́nu ok kọ́ ọ lè mọ̀ pé owó dáa tọ́ọ̀bà náà fẹ́sìn ni o tọ́ọ̀bà ní náà fẹ́sìn kò dáa o kọ́ ọ jẹ́ tálíkà olóore fún ọ o. kọ́ọ̀lù bala ya Rasulullah wọ́n ní bẹ́ẹ̀ ni sọ fún wa ògìsí ọlọ́run ànábì wa sọ wípé tusabbihuna wa tukabbiruna wa tahamaduna ẹ máa ṣe subhanallah wàláhu akbar walhamdulilayi dúbúra kulli sọláàtìn ní ìparí irun kọ̀ọ̀kan salasan wa salasina marra ẹ máa ṣe nígbà thirty three ok kọ́ọ̀l kọ́ọ̀lá abusọ́ọ̀lì abusọ́ọ̀lì ó sọ pé àwùlẹ̀ mọ́ àjírín ìlà Rasulillah sallallahu alayhi wa sallam àwọn tálíkà tánàbí bá sọ̀rọ̀ yẹn after some days wọ́n bá tún padà wà bá níbi padà fàkọ́ọ̀lù wọ́n sọ pé sami'a ikhwanuna ahlul amwal bima fa'alina àwọn ọmọ ìyá wa àwọn olówó wọ́n mọ̀ ti gbọ́ ń tà ń ṣe wọ́n ti gbọ́n tá à ń ṣe o fàfá alùmífìlà làwọn náà bá ṣerú ẹ̀. Ah. fàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam anabi wa sọ pé zaalika fadlullah àjùlọ orí ọlọ́ọ̀ni yẹn o yutihi man yasha ó sì máa ń fún ẹni tó bá fẹ́ ọlọ́run fún wọn lówó wọn náà ohun tí mo tún wá ní kẹ́yìn náà máa ṣe tẹ́ fi rọ́pò owó àwọn bá tún ń ṣe é ọlọ́run ìsọba alábòsí wọ́n gbà ládàá àtowó wọ́n tún gbà ládàá tí mo ní kẹ́yìn náà máa ṣe tó jẹ́ arọ́pò sàrà wọ́n tún gbà ládàá rẹ̀ ṣe wá rí àjùlọ yẹn ọlọ́run tó bá wù ni o. kò sí ọgbọ́n mi ìmọ̀lẹ́yìn yín o lára àwọn fòkọ̀rá ara ń bá balẹ̀ pé àjùra wa lọ o ti jàkadì kọ́. wàzà àdàgẹ́rù Kutaiba ẹlòmíì yàtọ̀ sí Kutaiba tó gbàdí sí i wá ọmọ mú àlékún wá fi hazal hadith níbi àdìsí tá à ń sọ yìí wọ́n mú àlékún yẹn wá túrú Laith láti ọ̀dọ̀ ọmọ Ajilan tó sọ pé Sumayun Sumayu sọ pé fàhádásù báàdọ̀ ahàlì àádọ́rẹ̀ hadith mo mọ̀ sọ àdíìsì fún àwọn kan nínú àwọn èèyàn mi fàkọ́ọ̀lá wọ́n wá sọ pé wàhímùtà wọ́n ní mo ti mú òmùlómù mo ti mú òmùlómù mo ti mo ti gbé ọ̀rọ̀ fúnra wọn mi ò gẹ́ẹ̀tì àdìsí yẹn dáadáa a ah. ó ní àdìsí tó lọ gbọ́ látọ̀dọ̀ àbúsọ́lì yẹn ọ̀gẹ́tì ẹ̀ dáadáa níta àbúsọ́lì ń sọ fún wọn ni wípé ó ṣe subhanallah ó ṣe pé thirty three tusabihu laha salasa wa salasin ó ṣe subhanallah thirty three wa tahmadu laha salasa wa salasin ń bá parí subhanallah ọ̀sẹ̀ tó wá ṣe alihamudulilayi thirty three tó bá parí yẹn tán ọ̀sẹ̀ tó wá ṣe wàtúkàbìrù lọ́ha sàlásà wàsàlásìn ọ̀sẹ̀ tó wá ṣe thirty three Allahu akbar ó ní tó sọ fún ọ ah níta bùsọ́lì sọ fún mi nù ah fàrọ̀jáàtù ilẹ̀ abi sọ́ọ̀lì mo bá tó padà sọ́dọ̀ àbú sọ́ọ̀lì fàkúlùtù làwùzálíkà mo wá sọ tí ẹni sọ yìí mo wá sọ fún pé ǹjẹ́ màá sọ ọ̀rọ̀ tó ọmọ sọ fún mi wọ́n mà ní tó ọmọ sọ fún mi mọ̀ rèé fàkúrìtù làwù dálíkà mo sọ yẹn fún un fàákàzà bìyẹ́dì bàbá gbá mi lọ́wọ́ mú ọgbà mi ní ọwọ́ mú fàkọ́ọ́l ọwọ́ a sọ fún mi pé ǹtọ́ sọ̀rì allahu akbar wa subhanallah walhamdulillah odeni allahu akbar wa subhanallah walhamdulillah odeji allahu akbar wa subhanallah walhamdulillah odeta hatta tablug salasa hatta tabluga min jami'ihinna salasata wa salasin bó ṣe wá máa wí lọ́ba yẹn nìyẹn títí ó fi dé ní àpapọ̀ gbogbo rẹ̀ àpapọ̀ gbogbo ẹ̀ lọ́mọ wí títí tí àpapọ̀ gbogbo rẹ̀ ó fi wọ thirty three ní tí mo sọ fún ọnu mọ̀jẹ̀ wọn dàrú mọ́ ọ lọ́wọ́ mo rò pé ọ gbọ́ sọ́ọ̀ pé tí wọn náà máa ń ṣe ní subhanallah ọkọ̀ sí thirty three alhamdulilayi ọkọ̀ sí thirty three Allahu akbar ọkọ̀ sí thirty three àbí bẹ́ẹ̀ kọ́ subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar ìka rẹ ìkọ̀ọ̀kan mẹ́ta mẹ́ta ni wọ́n dá sí ó bẹ̀rẹ̀ báyìí subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar bí mo ṣe ń ṣe é lọ yẹn tí n bá ṣe kanlẹ̀ mí báyìí fifteen times nu màá tún wá ṣe second turn ó di thirty times màá wá ṣe àtàǹpàkò parí ẹ̀ ó bá di thirty three bó ṣe ṣe nù tó ti yọ bó ṣe ṣe nù. tọ́ ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn torí mòdù mi ń bẹ abala méjì náà ní ìjókòó ni mòdù mi ń bẹ tí a fẹ́ mú sọ àkíyèsí méjì tí mo ní mo fẹ́ sọ lórí àwọn àdísì àtikáàrù àwọn àtikáàrù. ẹ̀yìn irun ọ̀ràn yàn nọ́mbà one rántí ẹ̀yìn irun ọ̀ràn yàn ni wọ́n pè kí sẹ́yìn náà fi là tó o bá ti ń ṣe lẹ́yìn náà fi là o ti ń gbé nu o sọyí ọ tó o bá ní í ṣe farabalẹ̀ kó o ṣe lẹ́yìn ìgbà tó sálámà tán sọ ẹ̀yìn irun. tánàbì ni a ṣe má sọ di kí ni ẹ̀yin náfìlà ìyẹn jẹ́ àkíyèsí nọmba one àkíyèsí nọmba two sọ òǹkà tó bá bá wá. sọ òǹkà tó bá bá àzíkìrí yẹn tó bá bá wa èyí tó bá ti ní òǹkà sun òǹkà yẹn ni o má sì àṣe ètò ń bẹ má sì ṣe àṣejù ń bẹ. èyí tó pọ̀ jù nínú àwọn àzìkárù yẹn kò ló ń kà nú tó bá ti ṣẹyọ kan hasibuka ó ti tú ọ ẹ á tún lè kúrú sí. Si ọba ti sẹyọ kan ó ti tó ọ suratul ikhlas suratul falak suratul nas tó bá ti sẹyọ kan ó ti tó ọ. ok ṣùgbọ́n omi ó dé pẹ̀lú adad bíi òǹkà mẹ́ta bíi òǹkà méje bíi òǹkà mẹ́wàá bíi òǹkà thirty three. I'm referring you to Islam Muslim that lè get láti lè get the actual ètò eh, bá ń kà wá àtẹ̀lé tí ò bá ń kà wá ṣùgbọ́n ètò eh, bá ti bó ń kà wá òǹkà yẹn ni kó gbìyànjú kó ṣe èyí eh, tí ọ̀bà bó ń kà dé lọ́ba ti ṣẹyọ kan ó ti tú ọ. tíra kan ń bẹ tí Usman Dan Fodio tó ṣe tíra yẹn wọ́n ń pè ní ìkọ́mọ́tù súnà wá ìhìmáàdù lìbìdìá ìkọ́mọ́tù súnà wá ìhìmáàdù lìbìdìá ìgbésúnà dìde ìrẹ́bídìá ńlẹ̀ ìgbésúnà dìde ìrẹ́bídìá ńlẹ̀ nígbà tí àáfàá ń dìskọ́sì ọ̀rọ̀ ká ká kóra wa níjàánu níbi nǹkan tánàbì bá ní á ṣe tó fóǹkà sí. ó wá mú ìtàn àáfàá àgbà kan wá ó mú ìtàn àáfà àgbà kan ó mú wá múra sẹ́jọ́ ń bẹ̀ ń kọ́ náà ń bẹ̀ tó ti gbọ́ múra sẹ́jọ́. ìtàn yẹn lọ báyìí pé àáfà àgbà kan rí nígbà kan rí ọkà hadisi tá a kà yìí hadísì àwọn fòkòrá yìí ọkà ọwa ni ìṣẹ́jú mélòó wá nìyẹn ó lò tí ó fi ka thirty three thirty three ìṣẹ́jú yẹn kéré ó kéré wáì tí àfẹ̀kan sọ́ di hundred ṣe bí nínú òǹkà tí ànẹ́bì yìí rẹkọmẹ́ndì náà ni òǹkà hundred wà kì í ṣe fún ìyẹn o but a rí àdúrà míì bíi àdúrà la ilaha illallah wahdahu la sharika la lahul mulik wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn-ún láàárọ̀ ọgọ́rùn-ún nírọ̀lẹ́ bákan náà subhanallah wa bihamdi ọgọ́rùn-ún láàárọ̀ ọgọ́rùn-ún nírọ̀lẹ́ bákan náà astaghfirullah ọgọ́rùn-ún láàárọ̀ ọgọ́rùn-ún nírọ̀lẹ́ tí yẹn bọ́ sí abẹ́ azikaru sọ̀bà wálímọ̀sà àwọn gbólóhùn sí ọlọ́run tá a sì ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ ó ní wáyé tóun wàá fẹ̀ kan lè sọ subhanallah walhamdulillah wallahu akbar yẹn di ọgọgọ́rọ̀ ọ̀rùn dípò tí ó fi jẹ́ thirty three kó fẹ̀ kan sọ di ọgọgọ́rọ̀ ọ̀rùn. òun ò rí tó burú ń bẹ̀ ọba take care to action tọba ti wá kírun tán tọba ti fẹ́ ṣe zikiri yẹn wọ́n wá ń ṣe ní ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọwọ́ á ṣe é lọ fámíà fún iye òǹkà ọdún kan tó lápẹẹrẹ nígbà tó lọ́wọ́ fẹ́ pè padà tó fẹ́ pè padà tí ò fẹ́ jẹ́ kó kú sórí ìrònú tiẹ̀ yẹn ó wá sùn ó lálàá ńgbà tó lálàá ọba rẹ̀ ní ọjọ́ àlèkìyàmà wọn kálukú wa mú ìwé iṣẹ́ rẹ̀ lọ́wọ́ wọ́n wá ń fún àlèwúmà nẹ́bísọ́lá ọ̀sálàm wọ́n wá ń fún wa ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ládá iṣẹ́ kọ̀ọ̀kan ládá irun ládá àwẹ̀ ládá zaka ládá hajj ládá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ládá tìláwà ládá náfìlà òru náfìlà dùá wọ́n sàn fún àwọn umma ní ládá iṣẹ́ kọ̀ọ̀kan títí ó fi wá kan ládá àsìkáàrù ẹ̀yìn irun wọ́n ní gbogbo ládà yẹn òun gbà òun gbà òun gbà wọ́n wá ní ètò kan ní ìsìn ni àbíkáàrù dúbúra sọ̀láàt àwọn ládà tí ń bẹ fún ìrántí ọlọ́run tá a máa ń ṣe lẹ́yìn ìrun ọ̀ràn yẹn ó lè lọ́n bá sì tò síbẹ̀ o wọ́n bá sì ń ha wọ́n bá sì ń ha wọ́n bá kan òun wọ́n bá pẹ́ òun lẹ̀ òun bá ní nǹkan kan wá sóun lórí ẹ̀mí ń bá ní nítorí pé ti tòun ju tu àwọn eléyìí lọ ni pé special ni òun àfa ńlá ní mọ́kẹ́yìn mọ́sálásí ó ní nígbà tó wọn ó bu ẹ̀yìn wò ń rí pé wọ́n ti bọ́ sórí wọ́n ti parí láì yẹn wọ́n ti bọ́ sórí iṣẹ́ ládàá míì òun sì fetí ara àwọn gbọ́ tí sọ pé ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe subhanallahi walhamdulillahi wallahu akbar lẹ́yìn irun ọyẹ wa gba ládàá ṣẹ́ yín o wọ́n lọ wá rí pé wọ́n ti fún gbogbo àwọn èèyàn tán òun nìkan ló ṣẹ́kù ń bá ní ìyá malak màláìkà tí ń pínṣá ládàá yìí aina àjìrì ládàá tèmi dà. onye ní mẹ̀lẹ́kà sọ fún òun wípé à kí ló kọ ọtí ẹ ọlọ́run dákọ̀ ọ̀hún ọkọ̀ rí nínú líìsì àwọn yẹ̀wò dáadáa ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ wò dáadáa àwọn mọ̀lẹ́kà wọ́n ní à àwọn èṣe mistéèkì tọ́lọ́mbá ni a ṣe láṣe ni à. sẹ́ẹ̀rí tó kọ̀ ń fi gbọ́dọ̀ wà ń bẹ̀rẹ̀ ládàá sẹ́tẹ̀ ń há yẹn àwọn àdìsí tó wáyé lórí rẹ̀ thirty three thirty ni òun wá wò pé òǹkà yẹn kéré òun ní time kó n sọdọ ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ah mọlẹka ni ó ti ayé mi báyìí ìdí tí ò jẹ́ kó kọrọ hàn bẹ̀rẹ̀ ọ wà lọ wá ànábì tó fún ọ ní ẹgbàáwá ọlọ́gọ́rùn-ún eléyìí táwa ń há yìí a sì lè fún ẹni tó ṣe tó kéré sí ló ń kà tàbí tó ṣe tó jù lọ ní ti jẹ́wọ́ ara rẹ wípé ọgọgọrọrùn ni ìwọ ń ṣe yìí ó ti dáa bó ṣe wí nìyẹn àìṣe àzíkìrì dáná bí àṣà rẹ. àìsè dáràn ọmọ pé èèyàn máa ń ṣe dáràn tá à ń sọ fún ọ tó gbọ́hùn ọmọ pé èèyàn máa ń ṣe àzíkìrì èèyàn máa ń ṣe dáràn lọ́wọ́ ní ṣé wọ́n ń bú ọlọ́run ni ṣé wọ́n ń fọlọ́run ṣépè ni ẹ̀ ṣé wọ́n ń ṣe kínní ni ṣé bí wọ́n ń yin lọ́run ni ó yin ọlọ́run ṣùnà tí kálẹ̀ ni ó ní yìn bìdì àti kálẹ̀ à àbẹ́ẹ̀kọ́ ni ó yìn ṣùnà tí kálẹ̀ ni ó ní yìn bìdì àti kálẹ̀ níta ń sọ fún ọ nìyẹn sọ̀rọ̀ gbọ́ sí Yorùbá gan sọ pé ohun tá a máa ń ṣe níyì la máa ń ṣe tẹ́ ohun tí yàn máa ń ṣe níyì ìyàn tún máa ń ṣe tẹ́ lárákùnrin bá ní bó ṣe jí ayé nù ẹ́ tòun bá òun àṣé ọgọ́rùn-ún tóun ń ṣe látọdún yìí àṣàṣìdànù ni àṣọwọ́ pé kò tọ̀dọ̀ ànábì wá bẹ́ẹ̀ ó ti sọ sẹ́yìn di kí ni àṣedànù ohun tí ò yọ pẹ̀lú bídíà nìyẹn ọba sọ pé ẹ ní sọ̀làtún lè fàátì ṣépè ń bẹ́ẹ̀ ni ṣé wọ́n fànábì ṣépè ń bẹ́ẹ̀ ni ṣé gbogbo tó ń wíyẹn òdiwájú ọlọ́run ọwọ́ pé ta ló sọ pé ó fẹ́ gbaládàá sọ̀làtún lè fàátì lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ àlèkìyàmọ̀. níbi tá bá ti fẹ́ gba ládàá sàlátù ìbùrẹ̀míyà ọwọ́ ọ̀tá ni wọ́n ti gba ládàá sàlátù lèfàtì. ṣé wàá múlá tìjà nígbà fún ọ ọlọ́mọdé gíìtì ọ tàtán ráúráú ó ti ta o kọ́ máa tàtán ráúráú ló kù. ẹ wo ikímọ̀ tí ń bẹ́ bíi tán o. tíra yẹn mo kà ní mo kà tíra gangan mo kà ní ọdún tí mo kó dé wòròdù eh, nineteen ninety two torí pé ẹni tí mo dé sí lọ́dọ̀ ó ní tíra yẹn lé èmi kàn bá lórí tébù ni mo ní à bàbá Osmada Fodio tẹ́ máa ń dakọ̀ yìí nì à òun náà tiẹ̀ ṣe tíà n bá sì rí à nǹkan ọmọ wà èkìmọ́dù libidia bí mo ṣe jókòó sínú mbàkà àfi bí mo ṣe kan ìtàn ń bẹ̀ láti 1992 mo ti kà so tá a bá ń sọ fún ọ wípé ìrántí ọlọ́run ọgbẹ̀lẹ́gẹ́ ọgbẹ̀gẹ́ ohun tá à ń sọ fún ọ ń bẹ̀ ni wípé ohun tó fi ṣèrántí ọlọ́run jẹ́ ó jẹ́ ohun tí ó wà nínú hadith ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀ràn tí ọlọ́run wọ̀nyí ọ̀nà méjì fọ́mátì méjì ni máa mú wá ó lè mú fọ́mátì òǹkà wá ó lè mú fọ́mátì tí ò lóǹkà lọ ètò bá ti wá pẹ̀lú òǹkà ṣiṣẹ́ tó òǹkà yẹn má dínkù má jò pọ̀ jù má dínkù lé òǹkà yẹn náà ni kò ṣe ó ti tú ọ wàhálà ó ti tú ọ kò pọn dandan kí eyín tiẹ̀ kó pé fọ́ọ̀tì kó tó mọ̀ pé o léyín ọlọ́run tó dá ẹnu ó ti mọ iye òǹkà eyín tí ó wà lẹ́nu tí ó sì jẹ erin tán tí ó jẹ erin odidi erin tí ó jẹ tán. eléyìí tí ó ló ń kà nínú àzìkáàrù tó ti ọ̀dọ̀ ànábì wá o ti ní freedom sọ orí ètò wà ló ń ka ń sọ pé o tún ṣe dáràn ọmọ bẹ ń sọ fún ọ nísìn bó ṣe ń ṣe dáràn ń sọ fún ọ sọ orí ètò ló ń ka ń tọ́ ọ bá ti lè sọ pé o fẹ́ ṣe pẹ̀lú òǹkà òdìbídíà o ò gẹ́tì tí mò ń sọ o ọlọ́mọdé ọgbọ́n súná ìyé o àníyàn kan ló ń kà èyí tó ló ń kà ṣiṣẹ́ tó òǹkà torí èsì ò ló ń ka ń mọ́ sọ pé òǹkà báyìí ló fẹ́ ṣe máa ṣe lọ ni. bílà hadadin máa ṣe lọ ni tá máa bí wọ́n lè rè pé ó di mélòó tó ti ṣe kó ní mi ò ká torí pàdé bí òfin kà sí. àádá sunna sunna lẹ́nu. èyí tí ò ló ń kà ní ìsìn kọ́ wa lọ fi òǹkà sí lọ́dọ̀ ara rẹ̀ kọ́wá ní ó fẹ́ sí forty one ni ta ló sọ pé ó ràn forty one ta ló sọ pé ràn ọ́ ìfẹ́ inú ẹ̀ ló ràn ọ́ eléyìí tí ò bá ti ló ń kà máa ṣe lọ bílà adadin mọ́ fún kà sí èyí tó bá ló ń kà ṣiṣẹ́ tó ń ka ń bẹ́ẹ̀ bá ṣe ní ká ṣe ṣe nìyẹn ṣe ọtí gbọ́ bá ṣe ní ká ṣe ṣe òní àṣeṣe olóò fẹ́ ka Yasin forty one láti sọ́ọ̀fù problem ayé rẹ̀ ò lè bọ́nu problem o tó o ti kàn mọ́ problem fún ayé rẹ̀ nu ta ló ní kó o fi forty one kún máa ka Yasin tó bá lè kà hmm. pé pé Yasin ló fẹ́ kà ka iye tó o bá lè kà ànẹ́bí ò fi forty one kún Yasin sọ ti yí ọ òǹkà tánàbí ò bá ti fún wa má dá wàhálà alẹ̀ sí iye tó o bá lè ṣe ni èyí tó bá fún wa lóǹkà rẹ̀ lò ó. Allah fi wá sí kùngẹ́ dáadáa lẹ́ẹ̀kan sí má sọ àzìkárò ẹ̀yìn ọ̀ràn yàn má sọ di ẹ̀yìn iná fílà ó ti di nǹkan mìíràn ọlọ́wọ́ nu o ó ti yí ọ ànábì máa máa gbé sí ẹ̀yìn ọ̀ràn yàn ni kó lè bá a lè jẹ́ alifọ́ọ̀sìl bẹ́yìnà alimaktuba wà náfìlà kó lè jẹ́ òpínyà láàrin ìrun ọ̀ranyàn àti ìrun náfìlà mójú bá wá ń kán ọ máa ṣe àzìkárù lọ nígbà bá débi tó ń lọ náfìlà tó ti yàn ó lè yàn bẹ́ẹ̀ kò jù bá ń lọ. Allah wá ti kòǹgẹ́ dáadáa ẹ jẹ́ ká dúró ń bí báyìí. tọ́ mọ́síálà òun mọ́síálà kan ni táwọn àáfàá pín sí méjì lórí ẹ̀ rìwáyà tó mú láìláìlá lọ́wọ́ adáwọlá ṣèríkàlà láhùlẹ̀múlẹ̀ pálàwùlẹ̀ ham wọ́n wà lákòlù ṣe nǹkan dẹ̀rùn tó mú wá tó ní ká ṣe ọgọ́rùn-ún wọ́n wá sọ́ńbẹ̀ yìí pé ẹ̀ńbásì ṣe àlékún ó tún dáa àbí bí ṣe àlékún ó tún dáa àgbọ̀yé méjì làwọn àfa àmúwá lórí ẹ̀ àgbọ́yé àkọ́kọ́ rẹ̀ kọ́kọ́ sí ọgọ́rùn-ún kó yanjú kọ́ ọmọ kó ti sọgọ́rùn-ún kó ti yanjú kọ́ ọ̀sẹ̀ wàá mọ̀ sí eléyìí tí ò ní èyí tó jàlékún yẹn tí ò ló ń kà ń wàá mọ̀ sí lọ àgbọ́yé àkọ́kọ́ nu tó ti yé kọ́kọ́ sí ọgọ́rùn-ún tàbí ibi ìdá kan kó yanjú kọ́ ọ̀sẹ̀ wàá mọ̀ sí eléyìí tí ò ló ń kà lọ ó ti wà níbàámu sí àdìsí nu àgbọ́yé kejì òní wípé ṣe ọgọ́rùn-ún yẹn tán mú òmíì mú òmíì nínú ọ̀ràn àdìkáàrò kò tún ṣe òun náà <laughs> Sọ ti yé wa O ti ṣe ọgọ́rùn-ún yẹn tán àdìkáàrò tún ṣẹ́kù yàtọ̀ sí yẹn mú òmíì ṣe yàtọ̀ sí yẹn Àgbọ̀yé kejì nù. Àgbọ̀yé kankan ò lọ síbi pé wá sọ di tí òní ní ló ń kà mọ́ àbíkọ́ a máa ṣe one thousand rárá ṣe ọgọ́rùn-ún yẹn tán. kọ́ ọmọ kó ti ṣe tán kó o sì wá bẹ̀rẹ̀ ilé tí ò ló ń kà àgbọ̀yé kan nù àgbọ̀yé kejì ẹ̀ ni wípé ṣe ọgọ́rùn-ún yẹn kò tún wá bọ́ sórí ìran àbíkárù míì kò tún máa ṣe tó ti yé tọ́yì afẹ́ stop báyìí á wà padà sórí live so ẹ̀yin tẹ́ pẹ̀lú wa a máa finish eléyìí afẹ́ bọ́ sórí agbọ́nni míì tó jẹ́ abala kejì jókòó wa ní òní insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.